are still. I see the stars. I hear the rolling thunder. Ayúdá yóò ṣe o. Àtúntò rẹ̀ ga. The universe Fúnmi tó ti bẹ̀rẹ̀ fún mi sọ́dọ̀ wá sílé. Lọ́jọ́ ìfẹ́ bẹ́ẹ̀ From my heart of worship, I'll pray.

lálẹ́ yìí. Fún àánú tó tóbi náà nígbà. Jesus, it's my prayer that you will lift me up, Jesus. we shall be showers of blessings. This is the promise of love. We shall be seasons

Hallelujah! ọba mi lọ. ọ̀ṣẹ́ bàbá yes. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah! Hey. hallelujah, hallelujah. máa ṣí wa lọ́pọ̀lọpọ̀. we sing hymns to him. o tí ìdòkú ó ṣì wà láàyè ó jẹ́ ìjọba ní àṣálẹ́ yìí. ọ̀run. glory be to God in heaven. agbẹ́túgbé orúkọ rẹ ga ní àṣálẹ́ yìí. we exalt your name tonight. nítorí pé o yí padà. because he changed now. kábí ó sì ni ọ́. you are unquestionable. arúgbó ọjọ́. you are ancient of days. àdàgbà má oyè. you are the torí oh, pé wọ́n ní ọlọ́run yẹn. you are that God o tún pa wá mọ́. you preserve us. láti ọjọ́ kìíní. since the first day. nínú ìrìn àjò oṣù kẹjọ. in this month of August. o tún jẹ́ ká ọjọ́ tó gbẹ̀yìn. made us to see the last day. nínú ìrìn àjò oṣù kẹjọ. in the journey of August. torí pé a kọ́ wípé. it is written. ẹni tí ń pa Ísírẹ́lì mọ́. kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn nítorí pé òtò nítorí pé òtò gbé lórí ọ̀rọ̀ ayé wa a gbé orúkọ rẹ ga ní àṣálẹ́ torí pé o sùn ká ló bá ti sùn ní ayé ò ti bèrè pé ọlọ́run wa dùn ká ló bá ti sùn ní ìpinnu wọn ò ti ṣẹ lórí ayé wa gbọ́ ká ló bá ti sùn ní oh, ọ̀tá ìbá ti lé wa wọn bá ti bá wa wọn bá ti tẹ̀ fẹ́ kúfẹ́ wọn lọ́wọ́ nínú ayé wa ṣùgbọ́n nítorí pé o sùn adá gbogbo wo ògo padà sí ọ̀dọ̀ ní àṣálẹ̀ yìí fún àánú yẹn ní sẹ́yìn fún orí ọ̀fẹ́ rẹ̀ àwọn kan lájọ bẹ̀rẹ̀ ìrìn àjò oṣù kẹjọ ṣùgbọ́n tó ti dẹni ìgbàgbé lẹ́nìí ṣùgbọ́n nítorí pé tó dá àwa sí ó pa àwa mọ́ oníburú kan kì yóò ṣubú ni wá onígbẹ̀gbẹ̀ àrùkárù kan kì yóò súnmọ́ lé oh, tiwa n tó kọ́ ni pé ó ní àwa kì yóò kọ́ bí kò ṣe yíyẹ oh, káwa kó lè máa rò iṣẹ́ agbára a gbé orúkọ rẹ ga torí pé májẹ̀mú yìí kò yí padà lórí ayé wa nítorí pé májẹ̀mú yìí kò fi ayé wa sílẹ̀ o tún pa wá mọ́ o dá wa sí o ṣé o bàbá alágbára o ṣé ẹ̀mí mímọ́ o ṣé agbé orúkọ rẹ̀ dání gbọ́ọ̀rọ̀ olúwa lẹ́nu mi bí ìrìn àjò oṣù kẹjọ ti ń parí lọ gbọ́ ire rẹ tó sì kù sínú ẹ̀ mo pàṣẹ rẹ lórúkọ Jésù ó yá lọ gbà á lórúkọ Jésù torí pé gbọ́ ìrìn àjò yẹn ò tí ì parí. that journey is yet to finish. àwọn àgbàlagbà máa ń pòwe kan. ẹ̀dá ṣe é. wọ́n ní oòrùn tó ń bẹ lókè yìí. yes. ó sì tu aṣọ ọgbẹ. gbọ́ ìrìn àjò tó kù tí oṣù yìí fi máa parí. the many journey is different. ire rẹ tó ń bẹ níbẹ̀. your good that is there. ayọ̀ rẹ tó ń bẹ níbẹ̀. your joy that is àṣeyọrí rẹ tó ń bẹ níbẹ̀. mo pàṣẹ ní lórúkọ Jésù ó yá lọ gbà á. ó yá lọ gbà á. àṣẹ. I command. Ayọ̀ ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò sí. You started this one with joy. Mo sá pẹ̀lú àṣẹ àtàwọn. I serve with authority and power calling. Lórúkọ Jésù. O ní fi ìbànújẹ́ parí ẹ̀rọ Jésù. O ní fẹ́ kó parí ẹ̀rọ Jésù. You know how you with tears. Gbọ́ ní ìtòkù. Listen, the remaining. Tí ìrìn àjò sí ó fi parí. Day of this month. Ní wákàtí tó kù. The remaining hour. Ní ìṣẹ́jú tó kù. The remaining minute. Ní ìgbà tó kù. The remaining period. Mo pàṣẹ. I command. Ìpinnu ọ̀tá. The plans of enemies. Ìpinnu òkùnkùn. Plans of darkness. Lórúkọ Jésù. the name of Jesus. Kò ní ṣẹ lórí ayé rẹ̀. Amen kò ní ṣẹ lórí ayé rẹ kò ní ṣẹ lórí ayé rẹ kò ní ṣẹ lórí ayé rẹ kò ní ṣẹ lórí ayé rẹ a fẹ́ lọ gbàdúrà ni gbọ́ nínú ìwé sáàmù yẹn sáàmù one hundred and nineteen verse twenty two ó ní mú ẹ̀gàn àti àbùkù yẹn kúrò lára mi nítorí mo pa ẹ̀rí rẹ mọ́. because I keep all that testimony. mú ẹ̀gàn àti àbùkù kúrò lára mi. oh yes. torí pé mo pa ẹ̀rí rẹ mọ́. I keep all that testimony. mi ò mọ̀ I will know you. Gbogbo ẹ̀gàn tó ti ń bá ayé rẹ̀ yí. Every reproach mingled with your life. Láti ìrìn àjò ọdún yẹn. Since the beginning of this year. Ṣùgbọ́n tí ò kúrò. Bó o ti ń wọ ìrìn àjò oṣù kẹsàn-án lọ. Bí ìrìn àjò oṣù kẹjọ ti ń parí. As ṣe kádàbà. Gbọ́. Mose náà sọ fún àwọn Israẹli ẹgbẹ́ gbóhùn Olúwa pé ogun tí ẹ̀yin ń wò ẹ̀yin kì yóò sì túrí mọ́ gbọ́ mo pàṣẹ ni gbogbo ẹ̀gàn yẹn sẹ́ lórúkọ Jésù ó yá kó parẹ́ dàgbà gbọ́ ẹ̀gàn kì í ṣe ohun tó dáa. reproach is not something good. yes. ohun tó ń pè ní ẹ̀gàn. anything called reproach. àbùkù. disgrace. gbọ́ tí ẹ̀gàn bá yílu ènìyàn. if somebody becomes a victim of reproach. níbi tó yẹ kó ti lẹ́nu ọ̀rọ̀ kò ní lẹ́nu. where he suppose to have a say will be speechless there. <laughs> níbi tí ẹ̀gàn bá ti yí lu ènìyàn. wherever someone is a victim of reproach. níbi tó yẹ kó ti pàṣẹ. where is supposed to níbẹ̀. he won't be able to command there. bẹ́ẹ̀ ni. that's how it is. gbọ́ níbi tí ẹ̀gàn bá ti yí lu ènìyàn. wherever someone became a victim of reproach. níbi táwọn ẹgbẹ́ tó bá ti ń celebrate. where is faith and celebration. gbọ́ wo wọn à ní rí celebrate. he will be celebrated because he a victim of reproach. o rí inú o gbọ́ o rí gbọ́ wo look at the life of Hannah. torí pé ẹ̀gàn wà nínú because there was a reproach in her life. gbọ́ ọdọọdún ló ń lọ regular basis she goes to the lord. ṣùgbọ́n wà níbẹ̀. but that reproach was there. nígbà tí àwọn kan bá bẹ́ẹ̀ ní sọ̀kalẹ̀. when son the son will laugh. wọ́n ní lọ́dọọdún ẹkún lòun máa ń bá sọ̀kalẹ̀. every year used to descend with tears. nítorí pé kò ní ẹ̀rí. he don share no testimony. nítorí pé kò ní ẹ̀rí. he don share no testimony. kò lẹ́nu ọ̀rọ̀. she had no say. kò lẹ́nu ọ̀rọ̀. she had no say. mo gbàdúrà. I pray. gbogbo ogun tó gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. every word that I must dàrú ó yá kóòrùn ogun yá dàrú lórúkọ jésù ó yá kóòrùn ogun yá dàrú lórúkọ jésù ẹ̀gàn àti àbùkù ó ní mú kúrò lára mi ìwọ náà wo ìrìn àjò yẹn examine your journey láti ìrìn àjò gbọ́ twenty twenty láti ọjọ́ kìíní ìrìn àjò oṣù kìíní twenty twenty ìwọ náà wò ó à ń wọnú ìrìn àjò ah. oṣù kẹsàn-án lọ ká àṣeyọrí tó o ti rí mú níbẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀gán bá ti wà oh, kò lè sí àṣeyọrí ìwọ náà wò ó ẹ̀gán ni ó gbàdúrà ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀gán yẹn ò kúrò ó gbàwẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ẹ̀gán yẹn ò kúrò gbọ́ wọn ní kò gòkè ó ti kórí òkè ṣùgbọ́n ẹ̀gán yẹn ò kúrò ṣùgbọ́n gbọ́n wọn olúwa láàrú mi ní àṣálẹ̀ bí ọlọ́run ti rán mi bí agbá ti ń bẹ láàyè síbẹ̀ wọ́n kí ìrìn àjò oṣù kẹjọ yìí tó parí mi ò mọ ẹ̀gán yẹn èyí tó gbomi jẹ́ lójú rẹ sẹ́ mo pàṣẹ ní iná ọlọ́run lórúkọ Jésù ó yá kọ́ ọ̀rọ̀ dàbọ̀ wọ́n ẹ̀gàn ní sẹ́yìn ò bá rí owó ná ẹ̀gàn ní bẹ́ẹ̀ ni tó tiwọ́ bàpò tí ò rí ìgàgà mú jáde. It's a reproach. Hallelujah. Ah, Pastor Laide, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo fi rántí. Wo mo pàṣẹ sẹ mo kún ká pè ní ẹgbẹsẹ nínú ayé mi àti ẹsẹ iná Ọlọ́run kọ ló dànù lórúkọ Jésù gbọ́ àbúrò ìyá àbúrò ìyàwó tí mo fẹ́ Jesus the immediate sister of my wife wedding, was planning for marriage. gbọ́ mo wá lọ ọbẹ̀. I went there. nígbà tí mo débẹ̀. when I go there gbọ́ mo wá wọ aṣọ ẹ̀gẹ́ dun aṣọ yẹn dáadáa. I start my clothes a good outfit. bẹ́ẹ̀ni pé mo pé mo ń lọ lé ìyàwó mi. I'm going to my in-laws house. ẹ̀gẹ́ dùn. it was well start. gbọ́ èmi ngbà tí mo débẹ̀. when I go there ọ̀kadà ni mo gbé débẹ̀. I took a back there. mo wá sọ̀kalẹ̀. I alighted. gbọ́ mo wá mo wá wọnú pálọ̀ wọn lọ. I went into the sitting room. mo wá jókòó sínú pálọ̀. I took my seat there. nígbà tí mo jókòó sínú pálọ̀. when I sat majestically over there. gbọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n dé. our brothers came in. àwọn family wọn dé. our family member came in. wọ́n ẹgbọ́ wọ́n láwọn fẹ́ wọ́n láwọn fẹ́ ṣe meeting. they said they want to have a family meeting. ẹ̀gbọ́n tí bàbá ìyàwó mi sọ. this my father-in-law told me gbọ́ tí bàbá ìyàwó mi sọ. this word is not utter to me. ó ní Yínká. iṣẹ́ Yínká. ó go out. a fẹ́ ṣèpàdé. we want to have a meeting. Ah. torí pé ẹgbẹ́ torí pé ẹ̀gán bẹ nínú ayé mi. in the name of Jesus. ẹgbẹ́ mo pàṣẹ. I command. bí àṣálẹ̀ ṣe. gbogbo ta gbogbo ta pè ní ẹ̀gán. all that is called reproach. tó gbọ́dọ̀ lẹ́nu rẹ sẹ́. tó jọ rọrọ̀ sá. in the name of Jesus. mo pàṣẹ. ẹ̀gán yẹn ní àṣálẹ̀ yìí. lórúkọ Jésù. ó yà kó lánàá náà. wọ́n mo wá dìde. I rose mo wá wò hmm. ẹsẹ̀ mi wọlẹ̀ hmm. tuurutu mo wo mo wo ẹ̀gẹ́ pé. I look at my clothes I was well starched. ẹ̀gẹ́ màrí la sọ yìí. Hey, a well starched cloth. ṣùgbọ́n ohun tá fẹ́ rí inú ayé mi. What they want to see they want me to see is my life. Yes. kì í ṣẹ̀gẹ́ lọ fẹ́ rí. They are not talking about starch. Yes. Bẹ́ẹ̀ni hmm. kì í ṣẹ̀gẹ́ lọ fẹ́ rí. They are not after starch. Nígbà tí mo wá délé. When I got home. àṣé mi ni nǹkan ṣe. Something was wrong with me but I don't know. Mo wá mo wá ń báyàwó mi jòdì. I was not fine. I'm keeping malice with my wife. Mo ní wọ́n mo ní wọ́n dọ̀tí mi ní lẹ́kìnà was disgraced in your house. Ah, mo wá bá yodi. I was given money the charge. ṣùgbọ́n gbà tó tó ìkórìtà kan. when it got to a point. mo mọ̀ pé mi ni. I realized I had battle to ah, fight pàṣẹ sẹ mo pàṣẹ ní àṣálẹ́ sẹ lórúkọ tí bàbá sẹ lórúkọ tí ẹ bá mi ò I don't know tí mo mọ mo pàṣẹ ní iná ọlọ́run náà ó yẹ kó rọrùn gbọ́ onímú ẹ̀gà tí àbùkù kò lára mi wò ó nítorí pé mo pa ẹ̀rí rẹ mọ́ wọ́n tàbùkù mi. I was disgraced wọ́n tàbùkù mi. I was disregarded. gbọ́ngbà tí ọlọ́run gbọ́ngbà tí ọlọ́run máa yà mí lẹ́nu. When God surprised me. mo wá pè wọ́n. I called them. mo lè mi náà fẹ́ ṣe ìyàwó. I said I want to get married. àṣé ẹ̀gàn tó ń bẹ nínú ayé mi nígbà yẹn ni pé. It was very personal. nígbà tí mo fẹ́ ìyàwó mi. When I marry my wife. mi ò ṣe ìyàwó. It was official Jesus. mi ò ṣe ìyàwó fún uh-uh. mo kàn mú lákùrú mo kàn kú gbé lásán ni akùnfìdígbé ni mo ṣe àṣé ẹ̀gẹ̀ tí wọ́n ń wò nìyẹn pé gbọ́ àbúrò rẹ̀ gbọ́ àbúrò rẹ̀ òun ló ń ṣèyàwó ìwọ ìwọ wá dúró odidi pásítọ̀ ó ṣèyàwó ó kàn kú ọmọ gbé. you just pick up my daughter. ẹgbẹ́ nígbà tó wá yá èmi náà wá dá ọjọ́ wẹ́ẹ̀dì mo fẹ́ ṣe I said I want to do it. a wá bẹ̀rẹ̀. then we started. wọ́n wá dán wọ́n wò. Hmm. ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa yà mí lẹ́nu. wọ́n go surprise ah, me. ah mo pàṣẹ I command. gbọ́ ìrìn àjò oṣù yìí tó parí lórúkọ Jésù níbi tí ayé rẹ ti nílò ìjánu lórúkọ Jésù ó yá gba ìyanu mi lọ́sàn. mo bá pè wọ́n. I call. mo gbẹ wo bí ẹ̀gẹ́ ṣe kúrò. Look at the hour. mo bá pè wọ́n. I call him. mo ní mo fẹ́ ṣe ìyàwó. Hmm. wọ́n wá wò pé ta ló fẹ́ ṣe ìyàwó. Who is that fellow? ṣé ìwọ náà ló fẹ́ ṣe. Are you the one? mo ní bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe ìyàwó. I say yes nígbà tọjọ́ ìyàwó pé ó kù bí ọ̀sẹ̀ kan mo bá pè wọ́n mo ní ẹ má ra nǹkan kan o ẹ má ra nǹkan ẹ bá ra nǹkan kan. don't buy anything. gbogbo tí wọ́n lò níbẹ̀. all what they use over there. èmi ni mo rà á lọ. I bought it. ẹ gbọ́. listen nígbà tá a parí ìyàwó tán. when we through with the marriage. bàbá ìyàwó mi tó pé yín kálọ̀ ní ọjọ́ kìíní àná nígbà tó yá. after a while. kò lè pé yín he come out just now he came again. ó di pastor. he became pastor. ó di dadi wa. our daddy. mo pàṣẹ níṣẹ́. i command. gbogbo owó ẹ̀gàn. every hand of ripple. tí ayé náà ṣe rí torí ẹ̀sùn ayé ẹ̀sẹ̀. mo pàṣẹ. i command. lórúkọ Jésù ọwọ́ yẹn kó gbẹ́dà níṣẹ́. ó yẹ kó bẹ́ dànù sá ó yẹ kó bẹ́ dànù sá ẹ pariwo bàbá mú àgà àti àbùkù kúrò lára mi sẹ́ àkókò tó gbogbo tá a pè ní àgà àti àbùkù sá olúwa mú kó bàjẹ́ mi ó yẹ dúwàdà orúkọ jésù ẹ̀mí o olúwa mú àgà àti àbùkù olúwa mú kúrò àgà àti àbùkù nínú ayé mi olúwa mú kúrò olúwa mú àgà ẹ̀ka ayé mi jésù jésù mú kúrò ẹ̀ka ayé mi adaya yemure kiyalima wa kaba adaya leka wa masaba adaya kewe meke wa adaya leke wa matara yemure meka adaya le akaba Jésù Olúwa wa. Amen. Amen. ẹnìkan ń wò mí. somebody can see me. tí ayé rí bí ẹ̀gàn lára they see iná olúwa gbé mi. Ogun tí máa farahàn láyé mi lóṣooṣù. The battle that appear in my life every month. Olúwa finá dá padà lẹ́yìn mi. Oh Lord, use fire to send it back from me. Ẹ ah. gbàdúrà ni o. Yes sir. Ẹ gbàdúrà ni o. Gbogbo ìṣẹ́jú tí mo fi wà ń bí gbàdúrà. Pray with the many minutes. Ogun tí máa farahàn. Battle that appear. Ogun oṣooṣù. Battle of monthly basis nínú ayé mi. Ọya jáde. Come on. Ọya jáde. Come on. Ọya jáde. Come on. Ọyọyọyọyọyọyọyọ.

ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ogun ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jáde jésù olúwa wa ẹ pariwo sa a máa ń kọrin kan nígbà kan tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé mi bàbá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé mi o ogun ọdọọdún ogun oṣù mẹ́ta mẹ́ta ogun oṣooṣù ogun mọ́sùn lóru lóru tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé mi o pariwo sa. Tell the Lord, sir. Àlá tí mo máa ń lá tí máa ń dire lọ́wọ́ lọ́sọ̀ọ́sì. Improve and do other in that goodness in the life. O gbọ́dọ̀ bá mi wo sòkòtò. It must not follow me man September. Iná gbé mi. Fire swallow it. Yes. Iná gbé mi. Fire swallow it. Iná gbé mi. Fire swallow it. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Àrí àdá àkàjá máa wá kàmárù àmàsádà. Tó máa ń dire lọ́wọ́ lọ yé mi lọ́wọ́. O lè bá mi lọ. Bá mi lọ. Bá mi oṣù September. Ẹ̀lànà. Ẹ̀lànà. Ẹ̀lànà. Ẹ̀lànà.

Pray. That pé the payment mi lọ. David said don't go with me. Bọ́ ọba bá You should go with me. Ó jẹ ìdíwọ́. You'll be an entrance. Marua kàfá yàrá ah, ah, sálì kàfá. Ẹ pé Jésù. Call the name of Jesus. Gbogbo bẹ́ẹ̀ ni sà. Yes. Ó wo àkísà. He put on the filthy garment. Ó fẹ́ tẹ̀lé ọfẹ bẹ́ẹ̀ ni sa ọfẹ gbé ogun tẹ lọba ọba ni no o lè bá mi lọ ẹ pariwo gbogbo ẹni tó lè fogun bá mi rìnrìn àjò oṣù kẹsàn-án ẹ máa sọ pé olúwa jábọ́ lẹ̀ olúwa jábọ́ lẹ̀ o kí ni mo ní kó ṣe. pull him down pull him down yes. ogun ogun ni Jonah gbé dání. Jonah was in battle. àwọn ológo lọ bá rìn. and he kept going with glorious people. ó gbé ogun dání. he was in battle battle. ọwọ́ abáwọn ológo rìn. and he kept opening the battle. ọwọ́ sọ ìrìn àjò ògo di ìrìn àjò ogun. he turned the great turn of battle to battle. gbọ́ mi dáadáa àwọn ẹ̀dá kan bẹ. there are some creators. bí ayé èèyàn bá bá wọn pàdé. he is someone that ayé èèyàn ò ní lọ wájú. it will not move forward. àwọn ẹ̀dá kan bẹ. there are some people. under àpò pìtì wọn. the very them. olóòfin mú and you accommodate them. ṣùgbọ́n ogun tí ń jà wọ́n ṣe é ṣe kọ́ dáhùn. it is more with the body to stop you. àwọn ẹ̀dá kan bẹ. there are some people. bí ọlọ́run ọba yọ wọn your life èèyàn lọ́wọ́ gbogbo òrìn àjò àyànmọ́ èèyàn máa ń fura ni ẹni ọba rìn tìrì ọ̀wọ́ ní ayé rẹ bọ́ ọba lè dànù yìí bí òlewọ́ ní ẹ̀kẹ́ anamaru akabalu amasadaya mo ń wọnú oṣù tuntun. àmọ́ ètò ìjọni mọ̀. ẹnikẹ́ni tó lè fogun wọ bẹ́ẹ̀. ìjàmbá ìlú ìfọ̀rọ̀. tó lè bá mi fogun rìnrìn àjò. ọlọ́mba ń jabọ́ rẹ̀. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. bàbá o mo ń wọnú oṣù kẹsàn-án. alábàkàbà yàrá sàdáyà. ẹ̀ka yàrá wa kàbà yàrá sàdáyà kàbà. ẹ̀dúdú yàrá wa kàbà. àdàyà àmàlù àkéyàmàlù à. ẹlùmọ̀sádàyà. àdáyà ekerua yesna rua masada da ya akaya ya wa àwọn ẹ̀dá kan there are some people. ọjọ́ tí make Ọlọ́run ilé tó ní àlàáfíà tẹ́lẹ̀ ó sí ní gbóná. That is why a peaceful house will be. Àwọn ẹ̀dá kan bẹ ọjọ́ tí ọkọ rẹ bá mú wọn bí ọ̀rẹ́ ọjọ́ ló tún gbádùn ọkọ mọ́ nínú ilé torí ní kò gbọdọ̀ bá ògo sí pọ̀ ìrìn àjò ògo sì ni wọ́n fẹ́ dà láàmú àwọn kan bẹ bọ́ ọba ló fowó sànú wọn lẹ́nu iṣẹ́ wọ́n lè dojú iṣẹ́ kodò àwọn ènìyàn kan bẹ bọ́ ọba ló mánéèjì gbà wọ́n pé kó lè máa jẹ nǹkan wọ́n á solúwa rẹ̀ náà dákú rẹ̀ tẹ̀ torí ògùn ni wọ́n gbé dání. battle. ẹ pé Jésù sẹ́. God in the name of Jesus ń wo oṣù tuntun lọ. and entry to new month. ẹnikẹ́ni tó lè gbé ogun dání. may be with battle. láti bá mi rìnrìn àjò. to give me with me. Olúwa tú wa ká. Olúwa separate us. separate us. kíni mo ní kó sọ. separate us. Olúwa tú wa ká. Olúwa separate us. Bàbá tú wa Olúwa tú wa ká. àdáyàrú àbàdáyà kàfàrù àmà àdáyàlẹ́kẹ̀wé mi ṣẹ̀dá. Masada Yakapa, Adari Emeke Baya Masada, Baba Tuwaka, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ, wọ́n á gbọ́dọ̀ bá mi lọ wọ́n á gbọ́dọ̀ bá mi lọ wọ́n á gbọ́dọ̀ bá mi lọ wọ́n á gbọ́dọ̀ bá mi lọ wọ́n á gbọ́dọ̀ bá mi lọ wọ́n á gbọ́dọ̀ bá mi lọ wọ́n á gbọ́dọ̀ bá mi lọ ẹ yọ wọ́n sọnù ẹ yọ wọ́n sọnù ẹ yọ wọ́n sọnù Jésù Olúwa wa àdúrà yẹn kẹ̀kan torí oṣù àjọ lóṣù kẹsàn-án tí àwọn kan máa kájọ rere ṣùgbọ́n gbàdúrà wálé béèyàn bá bá ológun dẹrù pọ̀ yóò dẹrù ina kafarua masale kapa adaya marua kafaya masada yali akaba ẹdúdú gẹ̀yálì kaba mọ gbàdúrà ẹni gbé ogun dání tó fẹ́ fi bàrìn àjò òfin kẹsàn-án yẹ wọn lọ ọlọ́kọ̀ yọ wọn sọ̀rọ̀ ẹnikẹ́ni tó gbé ogun dání tó fẹ́ ba ìrìn àjò rẹ mọ́ lọ́wọ́ mo gbàdúrà ọlọ́run yọ wọ́n sọnù ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀ ọlọ́run yọ wọn sọ́nà ẹ pariwo sa gbogbo olùdènà tí ń tẹ̀lé mi lẹ́yìn. every preventer is following me. o lè bá mi wo sùn kẹsàn-án. you can find out what is happening. ẹ jáde láyé mi. live alive live alive. kẹ́ni mo ní kò ṣe. live alive. ẹ jáde láyé mi. o lè bá mi wo sùn. yali amasada yali akavaru amake yali maru akapa yamasada ya. olùdènà ẹ pé àwọn ènìyàn wọlé. ẹ sí à program yìí bí oṣù yìí ti ń parí. sí à program yìí jẹ́ ó kọjá ayé tó ń sí àtẹ́lẹ̀ ọmọ àní ẹ̀ ọmọ àní ẹ̀ bó o ti ń sí ààrẹ áńgẹ́lì ìyanu ọ̀wọ́nú létí ọ̀wọ́nú létí ọ̀wọ́nú ayé rẹ ọ̀wọ́nú sẹ́ rẹ ọ̀wọ́ ilé rẹ ọ̀wọ́ ìrìn àjò rẹ ọ̀wọ́ ayé rẹ ọ̀wọ́ ilé rẹ ọ̀wọ́ ìrìn àjò rẹ ẹ̀kẹ́ olùdènà tó Follow me. Inna Olúwa. Ẹ dá padà. Send me back. Send me back ọmọ tẹ́ ń pè lólu ní náà wọ́n á kàn rí lẹ́yìn ẹlòmíì wọ́n dẹ̀ ní ṣe lóore tẹ́ ń fẹ́ ṣe mọ́. mo ti sọ pé mo gbé pásítọ̀ kan lẹ́yìn bọ́ọ̀lù èkó mo ń bá ẹni yẹn sọ̀rọ̀ a jọ sọ̀rọ̀ lọ́fíìsì ẹ̀ a sọ̀rọ̀ bíi three hours a sọ̀rọ̀ gan nígbà tí mo fẹ́ jáde mo padà sí Ìbàdàn mo gbé pásítọ̀ yẹn padà agbada agbada ẹni yẹn wá pè mí ó ní kẹ́ ẹ̀dẹ̀ wá wò ó ní ẹ̀ tó dé ni mo ti kọ naira ó ní i want to give you five hundred thousand ó ní ṣùgbọ́n bí mo ṣe rí pastor tẹ̀gbẹ́ lẹ́yìn ẹ̀mí yẹn ó ní kí n má fún yín lówó yẹn olùdènà ni èmi dẹ̀ mú bí alámúlẹ́yìn pé jájọ lọ àti ẹni ogun bẹ lára ẹ̀ ni mo gbé dání màrú àdàyà tàpá oh, ẹni tó lógo tó ń bá rẹ̀ tó wá ń di ògo rẹ lọ́wọ́ ọlọ́run yọ wọn sọ̀nà ẹ pé àwọn ènìyàn wọlé people. Ẹ ṣí a program. Share this program. Màkàyà oh, ní kàpà. So èmi dẹ̀rọ pé o ní ológo tí mo mẹ́rin. I thought it's glorious. Aso logun mi. So it's my battle. Ọlọ́run ní kí n wo. Just behold. Ẹ olùdènà He's a preventer. Ó ní bọ́ọ̀ bá jìnà sí. If you are not far from him. Ó ní kò sógo. There is no glory to use. Jesus Christ. Olùdènà. A preventer olùdènà ìwọ ló tún máa pìtì rẹ iná kábàlú àmà elike paya ẹnikẹ́ni tí máa ta kù ọ́ ibi tó yẹ kán ti ọ̀nà rẹ tó tún fẹ́ bọ́ owó tún kẹsàn-án ọlọ́run máa yọ wọn sọ́nà ẹni tí ń bẹ níwájú olóore rẹ tí òjò rántí àti ti ọlọ́run anna marua kaya ẹlúmẹkẹ balu àmà mo gbàdúrà bọ́ ọ bá sàmì lórúkọ jẹ́ ọlọ́run. yọ wọ́n sọnù. amen. ilẹ̀ bí ẹlòmíì ralẹ̀ sí dáa. where some people born another school. ẹni ó gbé dání jọ fẹ́ lọ ralẹ̀ ń bẹ̀ lólùgbé is his preventive. ọjọ́ ti dẹ́sẹ̀ torí ilẹ̀ ọ̀ralẹ̀ olówó kọ́mọ. he borrowed have no money to feed us. torí olùdènà lọ bá lọ. because the person follow him there. olùdènà tọ́ bá lọ. the ó tún gbowó lọ́wọ́ rẹ̀. money from him. ó ti tó wá ròyìn gbòòrò pé. he told people. lágbájá náà máa ralẹ̀. that he has bought the land. he wants to be the sì lè kọ́lé mọ́. and he can't do it. toró gbé olùdènà dání. ẹlòmíì lówó tọ́ dáa lọ. some are rich. ó fẹ́ parí ilé tọ́ dáa. ṣùgbọ́n olùdènà ní sup supervise yẹ. ìdí ọkọlédé láti gbà kan náà lọ wa ah! ẹ wá rí bí ọwọ́ olùdènà ọba kú ó ṣeé ṣe kí ọwọ́ ẹni tí ń bá kọ́lé ọmọ jẹ ọwọ́ tọ́ láṣeyọrí òun fẹ́ ṣàṣeyọrí ẹni tó gbé àṣeyọrí rẹ̀ lé lọ́wọ́ kò lẹ́mìí àṣeyọrí náà bẹ́ẹ̀ni ṣé yóò bá yí ọba yìí ọwù kọ ṣàṣeyọrí ṣùgbọ́n ẹni ó gbélé e lọ́wọ́ bí ẹ bá mẹ̀ntẹ́rì àṣeyọrí màrú àkàfà ah. ẹni yẹn ọ̀lẹ́mí àṣeyọrí lára iná màkàfà hmm. ẹni ó yẹ kó jáde kúrò láyé rẹ kó o lè jẹ ntọ́ fẹ́ jẹ. talẹ ni ọsàmì ọlọ́nkọjá wọn bọ́ọ̀lù. Amen. Àríyá kábà yá màsá lè dàrí àkàbárù àmàsádà yá. Ẹnìkan ní àbúrò mi nù. Somebody said that is my brother. Ó ní ẹ bá ń fún lóróró. Give me another oil. Okay. Hmm. Bẹ́ẹ̀ni wọ́n bá fún un lóróró wọ́n bá lọ. I gave him. sọ́lá ẹni tó gbòòrò. the parent of the race. òun náà ní n bá jagun. is the one fighting the battle with him. ẹ̀hún náà lọ wá bá gbòòrò. and he came ah, back to call the other. ó ní mo pity àǹtí mi ó ní tí ń la kọjá lẹ́gàn. I pity my sister What she is passing through his own job. no no no no no you have to do something. ẹ gbọ́dọ̀ ṣe nǹkan o. mo ní aa ah, a máa ṣe find something to do. Hmm. Ọlọ́run ní kí n wò. you. Ẹni ọgbòròrò iná lókun. This one according to another is their battle. Iná máa kú àfàyà. Oh, Ẹnì kan sàmì. Somebody say amen. Aná màrúwà kàbàyà. Lórúkọ Jésù. Gbogbo ogun aláyànlé. Every battle of a man is orange. Màrúwà kàbàyà màsádà. Ọlọ́run fi iná dà padà. Amen pariwo ẹgbàlẹ̀ kan. shout and repeat it. olùdènà. that preventer. tó ń tẹ̀lé mi lẹ́nu. that is following me. o lè bá mi lọ. you cannot go with me. iná olúwa. fire of the lord. ẹlẹ́dà. send him back. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. ẹ̀mí mọ̀ o gbogbo olùdènà tó ń tẹ̀lé mi lẹ́yìn. o lè bá mi lọ. iná olúwa. ẹlẹ́dà lọ. ẹlẹ́dà lọ. iná olúwa o. ẹlẹ́dà lọ. fire go. send him back. fire go. send him back. fire go. send him back. fire go. send him back. iná iná iná iná dànù ẹ lé dànù bàbá mi ẹ lé dànù bàbá mi ẹ lé dànù bàbá mi ẹ lé dànù ẹ lé dànù ẹ lé dànù ẹ lé dànù Jésù Olúwa wa àmọ́ tí ẹ ti sọ àsọtẹ́lẹ̀ àyàmọ́ ẹ kọ́kọ́ gba eléyìí sáà iná màrúwa kàvàrúwa yálé màkàvà gbogbo ẹ̀yin ẹ̀mí gbèdéke. you spirit of limitation tó máa ń já mi bọ́lẹ̀ bùtí àṣeyọrí. pull me down the dungeon of success. ẹ lè bá mi lọ. you cannot go with me. ẹ jáde láyé mi. live alive live alive. láìdé o méje ni gbèdéke mú dání. limitation is seven days. méje ni gbèdéke gbé dání. Hmm? ohun àkọ́kọ́ ni àjàgà. the first thing is yoke gbèdéke a máa fi ayé èèyàn sí àjàgà a máa fi àjàgàdè èèàn. limitation can make something become a victim of you. àjàgà ni tí ń gbé kọ́ọ̀yàn lọ́rùn. is all the put on somebody's neck. ayé èrè òfin ni lọ́ọ̀bì kan ojú kan tí ń bá dàdúró sí náà ni. where is trouble with stagnant. torí adadu agbé àjàgà tó wúwo jù lọ́kọ̀ lọ́rùn. because put every yoke on him. wọ́n máa wá dàdúró sí gbèdéke. they will stop him. ohun àkọ́kọ́ nìyẹn. that's the first thing. ẹlẹ́ẹ̀kejì ẹ̀gàn ni is reproach. ohun tó yẹ kéèyàn ò ní tí ò ní. wọ́n máa kẹ́gàn rẹ̀. wọ́n dẹ̀ ìyàwó zana a máa bu torí ọ̀rọ̀ ọmọ bí ẹ̀nínà a máa tọ́ toró mọ̀ pé ayé rẹ̀ ń bẹ ní gbèdéke ó mọ̀ pé ní àjò àyànmọ́ rẹ̀ ọ̀lọ́wájú ó mọ̀ pé ayé rẹ̀ ọ̀sáré ẹ̀gàn ni wọ́n ń pè ní gbèdéke mo sọ tẹ́lẹ̀ sí ọ gbogbo gbèdéke lórí ayé rẹ̀ ọ̀làná dànù ànàmàrú akábàrú àmà ìsìrú ni wọ́n ń pè ní gbèdéke ẹ sọ́dọ̀ orí kìíní ẹsẹ̀ kọkànlá. Because àfàyè ọmọ israẹli sí gbèdéke wọn ìkẹta nìyẹn o wọn wà bẹ́ẹ̀ ni sà àmọ́ wọn sìn lásìkò ó lébọ̀ lóòótọ́ kò ní rìsọ́ọ̀tì ó ń ṣiṣẹ́ ó ṣe mọ́rin ó ṣe náìtì ọ̀ralẹ̀ kò lè dakọ́ wọ́n mú un sìn. they are slaving him. mo tó gbowó oṣù gbèsè ti wà lẹ̀. mo rà fi sí gbèdéke. because of limited time. ìsìnkú ni gbèdéke. slavery is limitation. ajẹ́kẹ̀yàn máa ṣẹ́rú. the person will be a slave. ṣùgbọ́n kò ní gbà kọ́ lápò náà. but we no allow you to have a car. ajẹ́yàn máa ka ọdún. he will be counting years. kò ní gbà kó mú nǹkan. you no allow you to achieve anything. I told you about it. Ghana must go mẹ́ta. na three Ghana must go. ni mo di kó l'Abuja. I love Abuja with this. Ghana must go ni o. three Ghana must go. mo di bàtà. with shoes. àwọn bàtà one thousand. one thousand shoes. five hundred naira. àwọn bàtà slippers slippers tó dánlọ́pù mọ́ ah! mo ní mọ̀ ń lọ tí lè tí lè àwọn aṣọ òkìrìkà kẹlọ kó kìrìkà ẹ dì í bì kan aṣọ òbora lọ àwọn tí mo dì inú Ghana must go mẹ́ta nu mo di ẹ̀sà ah! torí ìsìnrú ni sà ọdún méjìdínlógún kò sí kankan tí mo fẹ́ sọ ìlú tó wà yìí ọdún mélòó ló ti wà níbẹ̀ ó dẹ̀ lébọ̀ o agbára gbèdéke ó sì dùn ó gbogbo làkàkà rẹ̀ kò jí orí kankan sọ pé kò have something good to say that is achievement. mo gbàdúrà agbára gbèdéke lórí ayé rẹ ọ̀là nẹ́dà náà iná màrúwá kàfàyà. àwọn kan ti máa rìnrìn àjò ọ̀dà bí ẹni ọ̀fẹ́ gbàwé wọ́n ti jẹ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ní tẹ́fẹ̀jọ́ ṣe kí ni o níjọ́ wọn bá ní wọn wá ẹnìyàn bá ní mi ọ̀lọ́mọ yóò tó dàrú ogungun bẹ́ẹ̀ ni sà ogungun and restart again torí wọ́n fi sí gbèdéke a ti sáré àyànmọ́ débi kan a ti relax agbáwẹ̀ agbàdúrà anamaru akafa akeya amaru ada ẹ pariwo sà ọfà gbèdéke jáde lára ọfà gbèdéke jáde lára ọyọyọyọyọ. yóò rúkọ jésù. ara mi mímọ́ ọfà gbèdéke jáde lọ́dọ̀ mi. Maria kaba ya ma sada ya kaba. Ana maru eke ya ma wa kada ya ma wa. Ana maru akaba wa. Elu eke ya maru akaba. Elu eke ba ya maru akaba. Ede ye ke ba. Ana maru eke ba ya maru ada ya kaba. Ada ya maru akaba da. Ena ke ya maru ada. Egege ya ale kada ya. Ari ama kaba. Ada yàrá ìkẹba àrí àmàdá yàtàpà ẹgẹgẹ yàrá yàtàpà àrú àmàkẹ yàrá àrúàdà mi ma sada yàtàrúà ẹgbẹ yàrá yàtàpà yàrá Jésù Olúwa wa tọ́ ọmọ pé mẹ́ta mo ti dákọ̀ ọ̀rọ̀ mi màrú àkàfà bẹ́ẹ̀ ìsìnrú ni ìbànújẹ́ ni gbèdéke ẹlẹ́kẹ̀rin alákọ̀ọ́kọ́ ni àjàgà ẹlẹ́kẹ̀jì ni ẹ̀gàn ẹ̀gàn ẹ̀kẹta ni ìsìnrú ẹlẹ́kẹ̀rin ni ìbànújẹ́ ó di ẹgbẹ́ rẹ̀ ń ṣe orere tẹ́gbẹ́ mi ah! ń ṣe tó rọ̀ wọ́n lọ́rùn. ṣe mi ò nira. ẹgbẹ́ mi ń kọ́lé ẹgbẹ́ mi ń bímọ òun rọ̀ wọ́n ẹgbẹ́ mi ń gun mọ́tò rọ̀ wọ́n ẹgbẹ́ mi ń ṣàṣeyọrí òun rọ̀ wọ́n lọ́rùn. mi ń ẹlẹ́dà mi o má mà jẹ́ kí tèmi ò nira. Orere tẹ́gbẹ́ mi ṣe tó rọ̀ wọ́n lọ́rùn. Ẹlẹ́dà mi o má mà jẹ́ kí tèmi ò nira ìbànújẹ́ ni gbèdéke. limitation is sorrow. ẹni á fi gbèdéke. he does his limited. àbúrò rẹ̀ ó wò bí ìgbà tọ́lọ̀ ń ṣẹ̀dá rẹ̀. his window look at it as if God don create him. àbúrò rẹ̀ ó wò yọ ọmọ lójú. Ah! àwọn ọmọ inú rẹ̀ ó wò. a ní ìyàwó nílé a ní ìyá alágbájá. wọ́n jáde lọ jẹ́ bọ́lá àgọ́ méje o. make sure you are at home at seven pm. she will say. ẹ̀yin náà ṣe bí ọkọ sá. you are acting like a husband. ọkọ bá ń gẹ. you that you are irresponsible. kí ni tẹ́ gbé tẹ́ fi bá mi lé. what did you put there. toró wà ní gbèdéke sá because it's limited. ìbànújẹ́ ni gbèdéke. sorrow is limitation. a máa bá àbúrò rẹ̀ kọ́lé. he be happy to get bills out. àbúrò tó máa fa allegation kan pé ẹ owó mú. he be alleging that you stole my money. ẹ jí owó mi mú. you are stealing my money. mi ì lè gbé fún yín mọ́. Ah! àní bọ̀dá kan yan àbúrò ẹ̀ lódì. a was still married brother and I no greet him again. ọlọ́fẹ́ ra nǹkan lé ọlọ́yẹ kọ́ sẹ́ndì owó oh, rẹ̀ sí mi kí n bá ra ó ní ọ̀bá ra ó ní tí mo yàn lódì sínú mo wá ní ọwá mo ní gbọ̀ wà ń bọ̀dá rẹ ti sáìn. your brother is olówó lè kí ọmọ yà owó kan tí inú bá ń bí ọ sí kọ́ sẹ́ndì ẹ̀ sí o. torí tálíkà lè bínú kó jó bọ̀ o. a poor man can put down a rich man. <laughs> bẹ́ẹ̀ ni ìfọ̀njábàlù. ìnàmà kábàlù àlọ́ ní inú ń bí mi mo ní ẹ má bínú ẹ ní sùúrù hmm. ẹ bọ mi sùúrù mo yọ ọsẹ tù yín bẹ wo sà hmm.

of limitation. Spirit of limitation. Leave my life alone. Help my Jabala. Spirit of limitation. Spirit of limitation. Wọ́n rẹ̀ ní bàlá. Ní bàlá. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Ọ̀yá jáde láyé mi. Jésù Olúwa wa. Amen láìdé ọwọ àmọye irú ìjà tá n ṣẹtù bẹ́ẹ̀ ah. mm, mm. tọjẹ pé wọn kàn bínú náà ni. that they are angry we have to make peace. wọn á ní àbúrò wa kọ́lé. our brother is bleeding. with we cannot greet him again ọmọ jókòó ọmọ mi kan kọ́ ilé ọkọ sílẹ̀ ó ní ẹ̀rù ń bà mí àti kó lọ lé mo ní kí ló dé ó ní ìmọ̀ táwọn ẹbí mi ọ̀sọ̀ ni ọjọ́ tí ó sì lé tó ọkàn kó lọ lé wọ́n bá wá bá àǹtí ẹ̀ ní ìwọ̀ kọ́lé ọ̀kadùrú lẹ́yìn. what a mansion that you built. Ah, No, hmm. kówó fún wa. I don't give us money. Wo ọ̀dà màpáran tó yí wọ́n ń pè ní nàmà. Jesus Christ. She started bragging at me. Ṣé lẹ́yìn lójú ẹ̀ ni? She said it to his face. You build such a mansion. Èló ló fún mi jọ́ mo ní mo ní di owó. So olówó tó tó lè kọ́ ló fún mi lówó. So you have money to build such a mansion you don't give me money. Bó ṣe yarí bẹ́ẹ̀ lẹ̀ gbẹ́kẹ̀jẹ obìnrin náà yarí. Wọ́n ṣì wọ́n sẹ́yìn ìsinmi. Ẹ̀gbọ́n ọkùnrin náà tó yarí pé ìwọ àṣọ olówó ìlọ. So you are this rich. Ọ̀dà màbáyé. We show you now. Ó ní òǹdaràn. He said mo ní kí lọ dáràn fún. ó ní wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà mo ní kò sí nǹkan kan wọ́n fẹjọ́ rẹ sùn ọ́ ìwọ fẹjọ́ wọn sọ lọ́hùn. Report them to God. mo ní kò mo ní jẹ́ kọ́lọ́hún ó discipline Let God discipline them. Wọ́n mọ̀ pé. They will know. Ẹran tó yìí jẹ́ ń pè námà o. Uh-huh. Eégún yìí jùlọ. Eégún ọ̀rọ̀rùn àti fọ́nàmà ṣe fọ̀bẹ́gẹ́jẹ. Mo gbàdúrà. Ẹni ó fi ọ́ sí gbèdéke. Ìdá limit your life. Gbọ́dọ̀ dúró. Ọwọ́ ìbínú Olúwa. Ọkọlù wọn lónìí. Màrúwà dáálì àkàfà yà màrúwà kàfà èlú kejìlí àkàpà yamasada ìbànújẹ́ ní gbèdéke. limitation is ìrora ní gbèdéke. ẹlẹ́ẹ̀karùn nìyẹn. Exodus chapter two twenty four. ìrora ní sà. pain. wọ́n máa fi ara nìyàn. they will ròyìn. he will be tormented. èyí ó gbé ayé ìrora. be living a life of agony. ibi ó ti kó nírọ̀rùn. is supposed to happen. ọmọ pé ń gbé ayé Mósè wà gbèdéke. why Moses was ó bí ọmọ kò lè dá tọ́. he could not feed his children. ó kò lè dá mọ́. kò lè dá ilé rẹ̀. he kò rí iṣẹ́. was jobless. iṣẹ́ àná rẹ̀ náà ní í ṣe. torí ó wà gbèdéke òkè under àna rẹ̀ náà lọ́wọ́ lọ́ndà jẹ́tù kò lè kú òní bẹ́ẹ̀ bíbí ọ wà nìyẹn wọ́n dẹ̀ pẹ́ ń bẹ̀ ó lo ogójì ọdún nínú ilé àná ọlọ́ni ò jí bàbá òkú bẹ̀ wọ́n ah. bẹ kú ilé àná ojú wíńdò wọn gbàgbé ah. bọ́ọ̀dà mọ́ gbàdúrà àṣẹ gbèdéke lára rẹ̀ ta ló sàmì ọ̀là náà dànù bàbá wa kan bá wa sọ wọ́n níjọ́ àwọn fẹ́ ṣe wedding wọ́n ní wọ́n sí gèlè fìlà lórí àwọn àwọn. they remove his car. wọ́n gbé korí ìyàwó àwọn. and drop it on his wife head. bàbá wa ń bí nísì. wọ́n wà lọ́la mo ti rí wọn. wọ́n ní wọ́n gbé gèlè wọ́n gbé lé àwọn lórí. and the head was removed and was put on. wọ́n lè mọ̀ fáyìn báyìí. why you look so pretty? wọ́n bá ṣàdúrà ẹ sà àwọn ire kan tẹ̀yìn èéfì sáwàdà. there are some blessings you don't joke with. àwọn bá rẹ́rìn pé ìrèlè. what a blessing. ìtọ́ da gbogbo nǹkan rú ni. and he scattered everything. wọ́n gba ògo tiwọn lé ìyàwó lórí. his glory was given to his wife. wọ́n di ìyàwó. and he was officially bí kan ṣe dàrú nìyẹn mo ní kí lẹ ṣe gan tí ó fi dájú wo ẹni màá mà tí ń bomi lójú rẹ tó tún fẹ́ bọ́ owó tuntun ọlọ́mọ àfikún dá padà. màrúwá kabarúwá àkéyé kerúwá kaba àna kaba àna kéyà màrúwá kaba ìlú èké yàrúwá ma àṣẹjáde ẹni màmá tọdọ dúró tọfẹ fọjọ orí ẹsùn tọfẹ bọ owó tuntun Ọlọ́run fi kú dá padà. orí nàrẹ sọdọ torí ọmọ pé òní lálẹ́ Monday alẹ́ Monday Monday ilé ló ti máa wá bọ́ ọba wá ń lébà ọ wà báìbù tó wà tì gbogbo ẹ̀ lọ́ máa wá tì sọ́ọ̀mù pọ̀ àwọn ọmọ okó àwọn ọmọ ọ̀rọ̀ àmọ́jú ni kí ọlọ́run gbọ́ ìrora wọn ìrora ní gbèdéke wọn lè dálé ara wọn kọ́ wọn lọ́jọ́ ẹ̀yẹ wọn lọ́jọ́ rere ara ni wọn ọlọ́run gbọ́ ìrora wọn ẹnìkan sàmì ọlọ́run máa gbọ́ ìrora rẹ ọlọ́run máa gbọ́ ìrora rẹ gbogbo ọfà agbèdéke lórúkọ jésù ọmọ àbá iná jáde ọmọ àbá iná jáde ìdè ní gbèdéke o kẹ́tẹ́kẹ́tẹ́ tá a so mọ́lẹ̀ àgbà kọ́ lọ kí ló dé tí wọ́n fi so kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn mọ́lẹ̀ ẹ̀sìn ni wọ́n máa kàn mọ́lẹ̀ wọ́n yìí so kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́lẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kì í jalè ibi tí wọ́n bá mú wọ̀ báyìí ibẹ̀ ni ọ wà wọ́n máa ń kan lé fún tọrọ rẹ wà wọ́n fi ilẹ̀ ṣùgbọ́n ẹṣin lè jalè lọ wọn á kan ẹṣin lábàmọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n lọ wádìí kí ni ń ṣẹlẹ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n mọ̀ kó ní ògo tí ẹnìkankan ò lò rí bí ayé máa ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ torí ẹni ọlágbára láyé àtọ̀run máa jọba lórí ẹ̀ wọ́n wádìí ìwọ náà ni wọ́n fi fi ọ́ sí gbèdéke ẹni tó ti rí ọ̀la rẹ tó di ọmọlẹ̀ lónìí kí ìran ọ̀la ọmọ bá a ṣe mo gbàdúrà gbàdúrà ọlọ́run lè jáde láyé idalia ya masada ya elu yakabwa elumarua dalikeba adunaru masali yakapa edudu geyale kapa aria masalida agẹyẹ gẹgẹ ru ẹgẹgẹ ya masada ya eniri ọla rẹ mama pọ ológo anamaru akaba elu emeru ekeba tọwa ń di ọmọlẹ kíran ọlọ ọmọ ali mọsọtẹlẹ ya yamasa bọọba sa àmì ọlọ́run kọ́ kọlù wọn. ọgbọ́n tí wọ́n wí ni ẹjẹ́ àtà ẹjẹ́ apá táwo bí ìran rẹ̀ ó ti ṣẹ. ẹni ó ní ìrangàn ọmọ tí ó ṣẹlẹ̀ fún ṣùgbọ́n àwọn tó mọ ọ̀la rẹ̀ wọ́n fẹ́ pa wọ́n ní ẹ̀mọ́jà pa ọdẹ ẹjẹ́ àtà dànù ìran rẹ̀ ò lè ṣẹ kò lè rónígbọ̀wọ́ bẹ́ẹ̀ ni sà wọ́n wọ́n rò pé onígbọ̀wọ́ máa sá fún un wọ́n á pé ọlọ́run lè gbọ̀nà bòmí yọ ẹ mà sá lè kápá ní ọ̀nà tó lérò oṣù kẹsàn-án táwọn yìí ọlọ́run máa yọ sí ọ. ìnáru àkàpá yàmásádàyà ọlọ́run máa yọ sí ọ. láńre àìsàn ní gbèdéke. limitation is sickness. Mm. Ah. John five five. John chapter five verse five. àárọ̀ tí ń bẹ létí odò Bethsaida. gbèdéke tá a fi sí nìyẹn. that was his own limitation. ó lò thirty eight years lójú he spent thirty years at a point. gbogbo ayé tí ò kú olójú kan. a life of some people gbèdéke lọ wà. limited. ọkùnrin kan bá mi tọrọ. the man was talking to me. ó ní ẹ wọlé tó ń wáyé. ó lóun ọdún mọ́kànlá mẹ́. years there mo ní sẹ́yìn ilẹ̀ ẹ̀kọ́ ni olóòrè tiẹ̀ ni orí gbogbo àwọn ìyàtọ̀ ń wò yẹn orí wọn bá mẹ́nu ilé yẹn ni orí bá hàn lẹ́ngbà mi orí wọn àwọ̀ wọn pé mo lẹ̀ yín wà ó ní gbàtà àdúgbò yìí ò ní transformer láti débẹ̀ ó ní mo lẹ̀ lé yín wà ó ní to the glory of God ó ní mo n plan láti ralẹ̀ ó ní mo sì plan lórí ẹ̀ gan ó ní and I believe in God mo ní mo ti gbọ́ alákọ̀ọ́kọ́ nù ilé apartment ibi tẹ́ gbọ́lẹ̀ rẹ́ǹtì tó di di wíńgì kan lẹ̀ rẹ́ǹtì ni ó ní no big city room tó wà lókè hùn ẹ̀yọ̀ kan tí mo rẹ́ǹtì mo ní yàrá kan lẹ wà lọ́dún mẹ́wàá mo ní wọ́n dè yín mọ́lẹ̀ uh-uh. ẹ tó wá ń yọ̀ nínú dè ọjọ́ téèyàn ọba ti ronú pé wọ́n dòǹdó ni òtí lè lọ tó ọba ti lè discover o lè recover ẹni tó bá discover ni ó recover ẹni bá gbà pò ń sọ nǹkan nù ni ó wà ń tọ́ sọnù ah. ẹni tí ó gbà pò ń sọ nǹkan nù ó ṣeé ṣe kó wà lójú kan kó sì máa rẹ́rìn ká sọ fún pé ọ̀gá ara èdè yá kó ní òmàtà ọ̀rẹ́ ọkùnrin tó bá sọ nǹkan nù tí ó mọ̀ á ní ebíyàwó mi náà fowó lẹ̀ káró sọmọ di káró di máa sọ ṣebí kí ìdí ọmọ ti gbófo ni ebá ah! àjọ wà fúnra wa ni kí bíbélì sọ ebi ìrànlọ́wọ́ la àjọ sọ kọ́wọ́ ọ̀tún gbé kọ́wọ́ òsì gbé káfọ wẹ́wẹ́wọ́ ṣebí lọ́wọ́ fi mọ́ ọ̀ràn mi lọ́wọ́ mọ́ ọ̀ràn lọ́wọ́ kóhùn ó gbowó lẹ̀ ó gbowó tèmi bá máa dé bí ọ̀la yóò yà lẹ́nu níyàwó ah. bá tó wá nígbàdúrà aládùá kẹ̀ èmi ọ̀mọ̀ rà á yẹ mo ti fi gbogbo ẹlẹ́fọ̀ lọ́hùn ní bàbá wọ lọ́hùn kò gbàdúrà wọ́n ní ó gbàdúrà kò lè gbàdúrà wọ́n ní ó gbà àwẹ̀ kò lè gbà àwẹ̀ wọ́n ní kírẹ́tẹ́ gbà àwẹ̀ ó ní ìlẹ́mi àwẹ̀ olólùwà gan ti mọ kọ̀ǹdísàn mi pé ìlẹ́mi àwẹ̀ kọ̀ǹdísàn rẹ̀ ń wọ́ọ̀sì sí lójoojúmọ́ ó sì ní olúwa mọ kọ̀ǹdísàn rẹ̀ o ò lè dáwọ́ olé ìwé ọmọ san owó olé ọ̀n báyàwó san ni òun tún báyàwó jà pé ó dọ́ọ̀pù tó one thousand orí tébù olówó tó fi orí tébù kéré ọ̀nyẹ̀yàwó lódì òní ọ̀yọ́ olówó ọ̀mọ̀pọ̀ lè ní ọ́nù ọ̀mọ̀pọ̀ yẹ kó gbà gbàdúrà lórí àyànmọ́ bá àyànmọ́ bá ti sọnù ẹrú lè yàn kù wò mí ṣàìsàn sí ẹni rú ẹni bẹ́ẹ̀ ó ní ọmọ páìsàn bẹ́ẹ̀ lára òun wọ́n wá ní kílọ̀ ń já sí ó níyàwó mi wọ́n fẹ́ lọ ọmọ ra lẹ́lẹ́ wò bí dáa bọ́lọ́bìnrin ọkùnrin kan dé yàrá ìyàwó ọ̀làjọ dàrú ni ó ní wò bí dáa ó ní yọ̀ ra lẹ́lẹ́ màrúwà kàfàrú àmà ó ní wò bí yẹ̀ dá ó ní kọ́ńtà òwòtọ́ bá tó bẹ́ẹ̀ mo ní kí ló dé náà ó lé mi ò tí ì ní wá náírà lọ́wọ́ yọ̀ ra lẹ́lẹ́ ó máa ṣe ó lóun ọ̀nà náà ni ó ní lọ́ọ̀rà lẹ́ẹ̀lẹ́kẹ̀ ó ní ò lè pọ́síbù ọlá àjọ dàrú ni wọ́n wá lọ́gàá ó ní ọ̀gá ó ní òun ní nǹkan ń bẹ lára yín o ẹ lọ ẹ máa lu abẹ́kúta bẹ́ẹ̀ bá lówó lọ ẹ lọ bá pásítọ̀ kan náà pásítọ̀ mi ẹ gba one thousand lọ́wọ́ àbí two thousand ẹ wọ mọ́tò abẹ́kúta ẹ lọ gba fọ́ọ̀mù láàárọ̀ ẹ jẹ́ wọ́n tẹ̀sì yín nǹkan ṣe yín o wọ́n sì ní ọgbàdúrà ó lé mi ọ̀lẹ́mi àdúrà kò dì discover pé nǹkan kan kò lè recover nǹkan kan nù gbàdúrà agbára kẹ́kẹ́ ó lára rẹ̀ inamarua kava ya masani da ah, ah. ya kava ilumeru karua masada agbára kaka Agbara kaka Agbara kaka Agbara kaka Agbara kaka Agbara kaka Agbara kaka agbára kaka ọjáde láyé rẹ màrúwá kafa ya masada ya lè kaba wọ́n ní pé ọ̀pọ̀ lọ sọ nǹkan nù ṣùgbọ́n tí ọmọ pé ń sọ nǹkan nù wọ́n lọ́gà ẹ̀ sọ nǹkan nù ó ní mo fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ náà kò mọ̀ pé bíbélì wípé yóò sì ṣe ẹnikẹ́ni tó bá pé orúkọ olúwa là á gbàlà wọ́n tún ní ọgbàdúrà wọ́n ló wọ̀n lẹ́mí àdúrà kò discover kò recover ìyàwó rẹ̀ discover pọ̀ yẹ kó wọn lọ bí gíga ìyàwó fomijé gbàdúrà ìyàwó tún kówó lẹ́nu rẹ̀ ó ń nẹsẹ̀ ọwọ́ sọ́ọ̀tì nìkan ọjáde ó rìn lọ lọ ó tún wọlé olómọgbà náà bá wà ládùúgbò àti ìgbàkílẹ̀ òsì orí ọ̀gá ẹ̀yin ti jẹ́ chief tenant ọdún mọ́kànlá nínú yàrá kan wọ́n ti kàn yín mọ́ gbèdéke ẹ jáde kú o ó ní bo ni kò mọ lọ mo ní lọ kẹrù ẹ sínú òjò kan lórí òkè kan ó dúró bẹ kojú ọmọ pa ó lọ́jọ́ mélòó ó ní ọlọ́jọ́ ọjọ́ tó ọba ti rìkọ́bà padà wálé bọ́ọ̀ bá rìkọ́bà ó gbọ́dọ̀ pa ọ̀ gbọ́dọ̀ wálé o ó still discover person kan lónìí ó lé mi kà sí orin tó máa sọ nípa yìí ò ní mo lójú bẹ́ẹ̀ lọ mm. ọdún mọ́kànlá ọmọ tẹ́ ẹ bí bẹ̀ ó ti wọ secondary school yàrá kan náà lọ bá yín yàrá kan lẹ ti fún ọmọ ìyàwó yín lóyún ó fi bímọ àkọ́kọ́ bímọ kejì bímọ kẹta ẹ sì ní òsì nǹkan ànàmàrú àkàbà ah. ó ní òsì nǹkan ah, nǹkan ń bẹ ìwọ lọ́wọ́ mo gbàdúrà ayé rẹ gbà àdúrà. maruaka fali kapaya ana marueke ya masada ya ta ló sàmì. whoever made the say. ayé rẹ gba àánú padà. your Lord receive mercy amen. amen. ayé rẹ gba àánú padà. your Lord receive mercy amen. ayé rẹ gba àánú. your Lord receive mercy amen. ayé rẹ gba àánú. your Lord receive mercy amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. amen. ayé rẹ gba àánú. ayé rẹ gba àánú. gba yanu. gba yanu. gba yanu.

Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Bayano, Banalowo, Bayano, Banalowo, Bayano, Banalowo, Bayano, Banalowo, Buadua. Amen. So ibo mi dáadáa. Listen up to me very well. Ìjà kọ́ ẹ kàn. You don't have to fight. Bí o ṣe kọ́ gbàdúrà. You have to pray. Má gbàgbé. Don't forget. Ti onímọ̀jẹ̀mú tí mò ń bá lọ. As touching the covenant uh, of entreating. Tí èèyàn á ah, ṣe mo lè sọ nípa ẹ̀ lálẹ́ bí ìṣẹ́jú méjì alẹ́. Should I talk about you with àwọn tí ibi tí mo bá dé ni àwọn tí wọ́n ní ẹgbẹ́. those that belong to a given society. ṣùgbọ́n tí wọ́n dé ilé ọkọ. and they eventually go to the patrimonial home. tí ọkọ ọ̀run lé wọn jáde. them out. wọ́n padà kó jáde. from the matrimonial home. wọ́n sọ àwọn tí ègún lé kúrò nílé ọkọ. were sent out by court. àti àwọn tí ogun lé kúrò. and those that sent packing by battles. àti àwọn tí ìgbéraga lé kúrò. was pride that sent out. àti àwọn ọkùnrin tí wọ́n ti dé tán. tí ìgbéraga lé jáde lé. and pride sent them tí wọ́n forí kàn ní gbòòrò tán. and they padà wálé padà pé ìyàwó àwọn wọn ni wọ́n lù ú sá wọn. ọ̀tọ̀ níbi wọ́n ti forí kàn ọ̀tọ̀ níbi wọ́n jó lọ ibi wọ́n gbá màlàdé wọn ò jó lọ bẹ̀ mọ́ yóò sì lè wá síbi tó ọ̀gbà má làdí kọ́ ọmọ ẹ̀jọ́ bẹ̀ àwọn tọ́gbọ́ jẹ́jẹ́ oníkòmọ àwọn ní ọ̀bọ̀ jójó bẹ̀ ẹni tí ọ̀jẹun ò lè jó ibi ẹni tí jẹni jó ti sọkulu wọ̀wọ̀ now àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n fara pa níta ni orí ọmọbìnrin kan ti ń yẹ ìyàwó ẹ̀ lódì ṣé last year ni. maybe last year. kò jẹ mọ́ nínú ilé. he stop eating. kò kí ìyàwó ẹ̀ mọ́. he no say to his son. ìyàwó máa lọ bẹ̀ láàárọ̀. so he go beg you in the morning. a ní wọ́n lẹ́yìn lẹ́ ń bẹ́ di ọ̀rọ̀. I was told you are the one behind my problem. ọkùnrin yẹn wá wá bá mi. and the man came to meet me. ó lóun sọ fáwọn èèyàn pé. he told people. chọ́ọ̀chì yín ni mò ń lọ. that I'm going to church. wọ́n ló yẹ kí òjò ọ̀sán tí ń ṣe ọ̀fọ̀. ó yẹ kó sọ̀rọ̀. he's supposed to tell your problem. ó yẹ kó sọ̀rọ̀. mo níyàwó rẹ̀ kọ́. I said it's not your wife. ó níyàwó òun ni. he said it's my wife. Hmm ó ní kẹ́ ẹ lè mọ̀ pé ìyàwó òun ó lóun ti lọ tó ọ̀dọ̀ wòlíì mẹ́la mo ní kí wọ́n wí ó ní wọ́n ní ìyàwó òun náà ni wọ́n ní mo ti gbọ́ tí ọdún tó kọjá ni a wà ní òru àánú à ń gbàdúrà a wà lóru àánú o ti rántí báyìí a bá ìsọjí débi kan ọwọ́ ọlọ́run wá kan ọmọ rẹ̀ kan ẹ̀mí kan bẹ lára ọmọ yẹn tó náà jẹ́ ẹ̀mí ìdènà ẹ̀mí mi rí ẹ̀mí yẹn wá sọ̀rọ̀ jáde pé ìwọ ń bá ìyàwó rẹ̀ jà pé pé ìyàwó rẹ ló dè that she is the one that tied you. ìyá wòlíì. the prophetess. tó lọ bá. that you met. tó gbé ọ lọ sódò. that took you to river. tó fi mú ọmọ wa náà lọ sódò. and you took our daughter there. tó ṣiṣẹ́ fún ọ lódò. gave you a given word. ebó ọba ìyá wòlíì yẹn sùn. you slept with that prophetess. ṣebí jọ yẹn tó káwọn débẹ̀. the very day he took us there. òun ṣẹ́jú sí ìyá wòlíì yẹn. she hid that woman. pé kọ́ má gba ògo rẹ. not to collect her glory. ebi ọmọ ẹgbẹ́ kan náà nìyá wòlíì yàtọ̀. but they are the same society. ìyá wòlíì ti gba ògo lára rẹ. kòrò òfo lọ your aunty. sọ wá rí láti ọdún yẹn. since that year. ọ̀rọ̀ tí ń sọlé lọ́dún méjìlá. four and twelve years. ògo rẹ̀ ń bẹ lọ́wọ́ ìyàwó ní ìlàbẹ́ omi. your praise is that in the marine world. sọ wá rí ọ̀túnla òní. in the next two days. òun làwọn fẹ́ pín jẹ. they want to share our eating. ṣùgbọ́n ọmọ tójó wọn wá kó òru. I don't know the reason why I'm here. tí iná fi kan òun. and four years ago now. ànàmàrú àkàyà màsádà yakaba. mo sọ tẹ́lẹ̀. I prophesy. níbo ní bọ́bá kọjá ọ̀túnla ó ní ògo rẹ ọlọ́kọjá lọ nìyẹn ó láwọn máa pín jẹ lọ́tọ̀la ó láwọn ti pamọ́ láti bí ọdún mọ́kànlá àbí méjìlá ó ní kò yá wòlíì tó bá sùn mo ní ngbọ́ bá yà wòlíì sùn ó ní ẹ má dáńjà rè ó ní fèsù ni. Ah. mo ní fèsù mo ní ìyàwó rẹ tọ wá lónìí sí ọkọ ìyàwó nígbà tí wọ́n sọ̀rọ̀ fún tíran pọ̀ nílẹ̀ ni mo ní fẹsọ sọ fún àwọn tó sọ̀rọ̀ fún ọ pé ẹ má bínú mo bá ìyàwó ilé kan sọ ọmọ béèrè kan béèrè kó ẹsẹ̀ lọ́wọ́ mi ọ wá ń béèrè pé ndan ndan ndan ndan ọ wá béèrè títí títí ó ní sọdá kí ìrántí Ọlọ́run wòlíì ọ sọ wípé èèyàn ní ẹgbẹ́ ọ̀rọ̀ àárọ̀ ilé yẹn ẹni yẹn ti ń sẹ́ndí mẹ́sẹ̀gì láti bí ọjọ́ mélòó màrúwá kàfàrúwàmà so then ó ní sọ́dá kí wọ́n sọ pé èèyàn ní ẹgbẹ́ kí ìrántí ọlọ́run wá sọ pé ó nílò ọkùnrin tó jáyàntì tí ó anoint ẹ lójú ara. you need a child that will manage your private part. <laughs> kai mo ní pásítọ̀ tẹ́ ẹjọ́ fẹ́ ṣèṣe kú ṣe ni ẹ lè jọ sọ yẹn ṣe pásítọ̀ lọ jáyàntì ni àbọ̀kùnrin bí pásítọ̀ bá ti ń bá débi pé ó nílò ọkùnrin alágbàá kọ́kọ́ ọ̀sùn bọ́ọ̀ bá tẹsẹ̀ mọ́rin ajẹ́ pé ọ̀fà kan ń bẹ lára tiẹ̀ náà náà ọmọ bí ọ̀ ń lọ bọ́ ọba máa ń tó gbé dání wọ́n ṣe sọ pé ìbásùn yóò lé ọkọ̀ ọ̀hún nígbà bíbélì pé ẹ jẹ́ kí àkẹ́tì ọ̀jẹ́ mímọ́ wọ́n wá níyàwó lé ọlọ́kọ lé wọ́n wá lọ ọlọ́kọ ọ̀run wọ́n tó wá gorí ẹ̀ ọ̀tẹ́ẹ̀lì ilẹ̀ wọ́n tó gbowó lọ́ọ̀rẹ́ nǹkan ṣe ọ́ ìwọ lọ́ọ̀mọ́ sẹ́ẹ̀rí èsù tẹ̀ ń wò ó. this devil. ó ná sáǹdì lọ́rùn. ìwọ sábà. a máa béèrè pé why tẹ̀ ń parọ́ ọmọ mi náà. why you lying against me. ṣé mi náà mo tún délé ilẹ̀. am I the one that started this? Hmm wo mesa ìkọ̀kọ̀ ọ̀rọ̀ òwò ló ní tẹ́nìkan sọ pé àfibó ń ba gorí ẹ̀. E. Who is speaking about you and somebody who said that. And to. ẹni ọ̀fẹ́ gorí ẹ̀ kí ló gbé dání tó fẹ́ fi gorí ẹ̀. E? that person what are lọ́sí carry that wants to have sexual intercourse with you. nínú bíbélì I ìdìlífrance wo lórí tẹ́ǹsẹ̀ tẹ́ fi ìbálòpọ̀ ṣe. he said the deliverance that was done there with sexual intercourse. níbo ló ti kà where did you read it. bolo siri. where did you see it. wọ́n tún gorí ẹ̀ tán wọ́n tún gbowó lọ́ọ̀rẹ́. after having sex with you they come to Ah yóò ṣerú kan bẹ́ẹ̀ mọ́ mo ti ṣe ó lò ní ẹjọ́ ó nílò ọkùnrin tó giant mo ní talọ́wọ́ giant ó lò ní mo ní sọ giant ju ọkọ rẹ̀ ọba lọ ni ó ní bẹ́ẹ̀ ni ọ̀dà gbàá owó ó tún gbowó lọ́wọ́ rẹ̀ o nígbà gbowó lọ olórí kan ó sẹ̀ wá gorí olórí ó wá fún olórí ní ever water ó ní kọ́ lọ́ọ́ mú lé olórí wa ní ever water ó wá gbélé lọ́wọ́ àpèrè mọ́ ní ó ti rún pátápátá fún ọ tẹ ńgbà tẹ ẹ lọ òpè ọ ìmàrú àkàvàrú àmà ọ mọ nǹkan kan ọ̀dà ìbálò deliverance wo ni wọ́n fi ìbálòpọ̀ sínú bíbélì ṣé bíbélì ti yín sẹ́sẹ̀sẹ̀ kọ́ ni. Did you just want the Bible? Abẹ́sẹ̀ ń gbé ébù ayé. Or oh, you're just bringing Marua, this one? Màrúwá kàvarúwá mà kàvarúwá mà. Mo ní bí ó bá jẹ́ pé yóò sì gbàdúrà ọkọ ọ̀run fún ọ. Tó bá jẹ́ deliverance minister, kó dáwọ́ lé ọ. Kó bá sẹ̀ni tọ́ ṣùgbọ́n bí tẹ́ ìjọbọ̀rọ̀ lọ. Ẹ ti jọba débi ìbákúbá. So ara àwọn fáírọ́ọ̀sì tọ́lọ́ máa flọ́ọ̀sì. Ṣùgbọ́n ìwọ náà ti ní pírọ́blẹ̀mù. Tẹ bíbélì pọ́ ọmọ òtó òtó ọ̀tọ̀ ọdún mẹ́rin. Nígbà tẹ wá jọ ń pa ara yín la ti fi borí ẹ ọwọ́ àfọgùnkógùn. you added to your battle. bẹ́ẹ̀ni ọmọbìnrin kan wá rí bíbọ́ ọdún tó kọjá olúwa kó súre fún ọ ìwà ọmọ ọlọ́run ní níbo hmm. pé ò lè bímọ pé pásítọ̀ kan bẹ tó gorí ẹ̀ mo bá ní o ò lè bímọ ọkọ rí ọmọ pásítọ kan bẹ tó gorí ẹ ìgbà méje ló gorí ẹ ó ní pásítọ lágbájá ni ó lẹ́ni ẹ̀ mà ní ó ní pásítọ lágbájá ni mo ní bó o lọ ṣe débẹ̀ ó ní wọ́n kàn kọnu sí mi náà ni pé kí iye bá ṣe tèmi ah, máa ń lé ọkọ mo ní ègún kan táwọn fẹ́ rí dànù lórí mi mo ní bó o ní ègún tẹ́ ẹ fẹ́ wọ́n ní táwọn bá ti gorí ègún lọ́nu mo ní nígbà táwọn àgórí ẹ bó o lè gún ṣe rí mo ní wọ́n ti tún kógun rè problem mo ní ìwọ tẹ́ ó mọ nǹkan kan màrúwà kàvarúwà màsádàyà ibo ni wọ́n ti máa ń fi àgbèrè léègùn jáde. is there any way they can use fornication to send that course? it is impossible. màkà àvarúwà mà ibo ló ti ṣubú sẹ́ẹ̀. where did you fall? àní lónìí bọ́ ọba sàmì ọ̀yá dìde padà iná káfàyà màsálìdá yàkàbà elúmeke varu àmàkáyàlì kàfà iná mari àkàvàdá ayámàrú àkàvà mọ̀sọ̀tẹ́lẹ̀ àníbolo ti sukú bọ́ ọba sàmì ọ̀yá dìde padà iná kí varu àmà ibi ó ti ṣubú ọ̀yá dìde padà. Amen ọyá dìde padà ọyá dìde padà ọyá dìde padà ọyá dìde padà ọyá dìde padà ọyá dìde padà ọyá dìde padà ọyá dìde padà kírù mi yìí ò ní mo ní agbára agbára wo mo ní ṣé bí ọlọ́run ní jẹ́ agbára ṣé bí yóò kàn ló èmi lásán ni màá dẹ̀ máa bá tèmi lọ nígbà ń bá wá ní ẹnìkan ní nǹkan kan ọyẹ wọn kó gbogbo tì mí kán mẹ́rin lákínyẹlé. Jesus. bẹ́ẹ̀ ni ṣàìwọ́ Jesus. Ah. ọmọ pọ́gun burúkú ni ọmọ pé wòlíì yẹn máa jò ó tó máa wá gbé ẹ̀ńbágò lé obìnrin yẹn. and place embargo that woman. Jesus. Ibi ọ̀pọ̀ ti ní ẹ̀ńbágò nìyẹn. If care is not taken, ilé tí tó ti wá yẹn máa dàrú. Yes, she come yeah. from, she was broken broken home. Ilé yẹn máa torí pé wọ́n ti mú ohun àìmọ́wọ́ bẹ̀. Jesus màrúwà káfáyà masaya. oh yes lord so now àwọn kan bẹ. there are some. tó jẹ́ pé wọ́n ní májẹ̀mú ọkọ ọ̀run. and spiritual husband. májẹ̀mú ọkọ ọ̀run yẹn. this covenant spiritual husband. kò lè gbà kan di alẹ́. he allow them to stay on day. tí wọ́n bá bí ọmọ méjì. he bá jẹ́ ọmọ mẹ́ta. and it is three. ni wọ́n ti bí nínú ẹgbẹ́. they have in that society. ọkọ ọ̀run máa lé wọn jáde pẹ̀lú ọmọ méjì. with their two children. wọ́n máa dá bùkátà ọmọ méjì gbé. wọ́n máa dá bùkátà ọmọ méjì yìí mọ́. torí pé wọ́n ti wọ̀wọ̀kuwọ̀. because they want to sì wọ̀wọ̀ mm. yóò rí ẹni bá wà wà kú wọ̀ ọkọ ọ̀run yìí kò ní gbà kan pẹ́lẹ́ ọkọ ohun tí ó ṣẹlẹ̀ ni pé ọkọ ilé wọn ò ní gba tiwọn mọ́ ànàmàrú àkàfàrú àmọ́ oh, ọkọ ilé wọn ò ní gba tiwọn mọ́ bá wọn ò ní mọ̀ gbé àfi bí ilé yẹn bá tú wọn á lọ́kùnrin yẹn ni ọ̀dà. man ọkùnrin yẹn kọ́ ni ọ̀dà ọkọ ọ̀run ni wọ́n máa rí ṣé wàá rí kó tó di pé ìmàrúwá kàvarúwà mà kó tó di pé ọkọ ọ̀run súnmọ́ wọn àlá tí wọ́n kọ̀kọ́ mọ́ kó tó di pọ́kọ lé wọn kórìíra wọn àlá tí wọ́n kọ̀kọ́ mọ́ ńlá ni pé àwọn ní ìbálòpọ̀ lójú wọn bí wọ́n bá ti ń ní ìbálòpọ̀ lójú wọn ọkọ wọn nú ayé ò ní súnmọ́ wọn mọ́ nígbà yẹn lọkọ nú ayé ọmọ bínú wọ́n wà á máa sọ pé àwọn rí ìbálòpọ̀ ọ̀pọ̀ no kpɔtɔ. as you having with bẹ́ẹ̀ ni ọkọ bẹ́ẹ̀ ni ọkọ ayé àwọn kórìíra àwọn. husband is hating torí ọkọ ọ̀run ò lè máa gorí wọn kíta yé ọmọ gorí wọn. yes. so bọ́kọ ayé bá ti wá kórìíra wọn. once they them. a kọ̀ wọ́n lẹ̀. he going to wọ́n wá lọ dá ẹrù gbé. they will now bear their responsibility alone. ìyẹn ọ̀sọ́ pé kí ìbálòpọ̀ yẹn ó stọ́ọ̀pù o. it doesn't mean that the sexual intercourse is stopped. torí pé ọkọ ọ̀run ń bẹ lára wọn. their spiritual in their life. wọ́n jẹ́ nsàlàyé nípa ọkọ ọ̀run fún me explain what it means to you. ọkọ ọ̀run kì í ṣe tí ẹnìkan máa sọ pé òun fẹ́ lékú o send out. wọ́n lè sọ pé àwọn dẹrù fún ọ. they can tell you they put down. tí wọ́n bá sọ pé wọ́n dẹrù fún ọ. if they should get this money. pé àwọn dẹrù ẹgbẹ́. ó lè lọ fún sáà kan kó tó padà wá. torí spirit ni wọ́n. wọ́n ń jáde wá láti inú omi. àwọn tí ń bẹ lórí àkìtàn ń bẹ lórí àkìtàn. àwọn kan ń bẹ lórí ilẹ̀ ayé tí wọ́n ń rìn kiri. àwọn kan ń bẹ tẹ́ẹ̀lẹ̀ fura sí. àwọn kan ń bẹ tí wọ́n tún ṣiṣẹ́ nínú ayé. wọ́n máa lọ bá ọkọ wọn nínú ayé. wọ́n á sọ fún pé èmi wọn á lọ báyàwó yẹn èmi lọ́kọ ọ̀run rẹ àwọn kan máa dìgbà rí yóò wá bá wọn live àwọn kan máa lọ bá obìnrin lójú oorun èmi lọ́kọ ọ̀run rẹ á lọ rí ọkùnrin kan á lọ bó ń dàpọ̀ á lọ sọ pé ó lọ́kọ ọ̀run o ìyẹn tó rí inú ayé tá a wà yìí inú ẹ̀mí lọ́wà ṣùgbọ́n tí máa jẹ́ ń kú òtí bá ti wọnú mọ́jàmọ́ tí mo fi tún jáde ni pé ajẹ́wàrà pọ̀ lọ́nláìn ọ̀pọ̀ nǹkan tí mò ń sọ sọ yìí kò yí ẹlòmíì màrúwà kàfà yàmásádàyà ó rí i pé ọmọbìnrin kan mo fi mẹ́sẹ̀gì kan ọ̀lẹ́ ìjẹrin ọmọbìnrin kan pè mí pé jáde àwọn kù bí ọdún méjìlá sẹ́yìn àbọ̀dún mẹ́rìnlá ọdún méjìlá àbọ̀dún mẹ́rìnlá ní bàbá àwọn kú ṣùgbọ́n ẹnìkan pé àwọn pé òun rí bàbá àwọn wọ́n ti bí ọmọ mẹ́rin bàbá àwọn ń bẹ ní abẹ́kúta wọn ti bímọ mẹ́rin wọ́n dẹ̀ ti sin òkú láti twenty eight. since twenty eight. ọdún mélòó ni yẹn ọdún méjìlá sẹ́yìn mo wá ní wọ́n wá ní wọ́n ń bẹ ní abẹ́kúta ẹni tó rí wọn lórí wọn lábẹ́kúta pé wọ́n ti ní chọ́ọ̀chì lábẹ́kúta with four children. wọ́n ti ní church l'Abẹ́òkúta. you have a church already. wọ́n sì ti kú wọ́n ti sin wọn. and his death has been buried. wọ́n wá ní ẹni tó ní church l'Abẹ́òkúta. he said the man had the church. pastor náà ni kó tó kú. the person was a pastor before he died. ó ti tún wá dájọ́ mi lẹ̀. and he went there to pray for the church. ẹ pe ẹni yẹn. wọ́n láwọn ọ̀kà sí pé gbàgbà tí mò ń sọ nípa àwọn kẹ́mi. ìgbà yẹn làwọn tó wá ní kán lọ bá wọn yà wọn fọ́tò wa. mo ní tẹ́ ń bèèmọ̀ pé ẹ̀yà fọ́tò. wọ́n sá lọ o. he will disappear. Man tọ́ wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ mú wọn ẹ pé àwọn àgbààgbà tó lè lọ ká wọn mọ́ ẹni wọn ká wọn mọ́ lóòótọ́ wọn máa sá lọ kán yìí o ṣùgbọ́n ká ẹ lè lé wọn kú o ẹ wá kọ́ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ká ẹ lè máa tọ́jú wọn mo ló ti ń ṣẹlẹ̀ bá nínú ayé ó wá ní kí ló fà á mo ní àti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn ikú ìdájọ́ lọ́kàn ṣùgbọ́n o gbọ́dọ̀ aláwọ̀ àjẹkọ́ pa ọ́ láìkú ọjọ́ ẹ̀mí rẹ ò lè sinmi torí àkókò tá a dá fẹ́mi rí ò tí ì pé àkókò ọ̀bá pé bí àjẹ́ bá pààyàn ẹ sà ọmọ sá káàkiri títí tí ìgbà ó fi pé àwọn ní òkú tọ́jọ́ wọn ò tí wọ́n kú tí wọ́n sin tí Jésù lọ pin ẹ̀mí wọn jáde níbojì àwọn yẹn lọ àpíà níwájú àwọn fámìlì wọn àwọn fámìlì wọn ń béèrè pé ta lẹ́yìn torí Jésù jí wọn padà wọ́n wá rí wọn padà wọ́n sẹ̀ wá tẹ̀lé Jésù lọ́run ẹ̀mí àkọ́kọ́ tó jẹ́ ẹ̀mí ènìyàn tó bá Jésù gòkè lọ nìyẹn wọ́n bá máa lọ ọ̀run torí wọ́n ti kú sísun ìsàlẹ̀ rẹ̀ wọ́n gbọ́ mi dáadáa ó gbọ́dọ̀ jí aládùúgbà ó gbọ́dọ̀ gbà kí ọ̀tá ó pa ọ́ ó gbọ́dọ̀ gbà káyé ó pa ọ́ ó gbọ́dọ̀ mọ bó ṣe bí ọlọ́run ṣé wá rí ọkọ ọ̀run wọ́n ní májẹ̀mú èèyàn ò ní lọ́kọ ọ̀run tàbí kọ́ lọ́mọ nínú ẹgbẹ́ kọ́mọ ní ẹgbẹ́ ó lè wọ́kọ ọ̀run kọ́mọ ní ẹgbẹ́ iná màrú àkàfà bọ́ọ̀ bá wà lẹ́gbẹ́ bọ́ọ̀ bá kú ò nínú ẹ̀ hmm. ẹni àjẹ́ e emere ka í dalẹ̀ ẹ̀mí kì í gùn kì í ṣe ìpinnu ọlọ́run ní kóbìnrin ọmọ rọbí kó kú ṣùgbọ́n bọ́ bá wà nú ẹgbẹ́ bí bá ń rọbí yóò kú oríire tí mo ṣe ní àárọ̀ òní mm. oníbi ti di láwọn ti darí ah, ah. n bẹ n bí ti mm. sẹlibireti ṣe ń kàdà ah. ti ẹrú kó hàn á àpíà nínú ẹgbẹ́ káwọn ọmọ gbádùn lọ́n lókun mm. mo náà fẹ́ fi gbogbo ọmọ tó bí ilẹ̀ ni ó lóun fẹ́ lọ ó ní tọrọ kó ní ìdàpọ́ǹtì òun òun fẹ́ lọ faramọ́kọ tinú ẹgbẹ́ àwọn tó wá láti bẹ̀nu òun mọ̀ pé òun lọ o wọ́n sì tún pe Jésù tó pásítọ̀ mi náà mọ̀ sọ pé Olúwa bí ṣe ń lọ ìbánkúlẹ̀ jò bímọ láyọ̀ wọ́n ṣẹ̀ ṣe deliverance fún ni ẹ̀mí inú rẹ̀ ní sọ̀rọ̀ ọgbọ́n tí mo ní kọ́ sọ pé òun ò ṣe mọ́ tó ní láyé òun ò lè sọ pé òun ò ṣe mọ́ eh? òun ń lọ ah, ìwọ ti kú òun wájú kìíní fi deliverance láàárọ̀ òun lọ òun lọ náà hmm. nù. ẹni ní ẹgbẹ́ tọ́mọ̀ pò máa lọ gbogbo ẹni lẹ́gbẹ́ tọ́mọ̀ pò máa lọ àwọn kan mọ̀ páwọn lọ wọ́n máa mú ọjọ́ fáwọn kan pọ́jọ́ táwọn ò mú wọn ni màrú adáyàrí àkàpàyà wọ́n máa bá àwọn kan sọ pé gbà tí wọ́n padà wálé ah, ọjọ́ ti lọ màrúà dáálí àkàfà na masali akafaru oh, ama jẹ́ n dúró níbi tí mo bá dé yẹn torí tí mo bá ń wọ àwọn àárín mọ́jẹ̀mú yẹn màá tù débì kan màrú èkè yálé akafaru ama sali kapak so tí májẹ̀mú yìí bá ń fọhùn obìnrin mi ò gbádùn ọkọ o kò ní gbádùn ọkọ kò ah, ní gbádùn ọkọ àmì boya mọ̀bọ́yá máa ṣe sóòrù crossover èmi èmi máa ń gbẹ̀mí ọlẹ́mọ̀lẹ́mí bóyá bóyá bíi one hour bíi two hour péré náà la fẹ́ ṣe ṣùgbọ́n tí nẹ́tíwọ̀kì bá dá o bóyá ẹ máa kọ̀nẹ́ẹ̀tì títí twelve thirty one. mo gbàdúrà mọ̀jẹ̀mọ́ tó dè ọ́ ọ bàjẹ́ lórí ayé rẹ̀ nàrúà káàlì káfá yamasada yakapa bí wọn ò bá ṣọ́ra lẹ́ẹ̀kiri obìnrin tí ń rọbí lọ́wọ́ tó kú àjẹ́ a máa ń lọ́ndún years láyé àjẹ́ a máa ń lo one ten àjẹ́ ò ní kọjá lọ kó má fa arọ́pò lẹ̀ wá gbọ́ mi èèyàn lè sẹgbẹ́ mèrè kó sẹgbẹ́ àjẹ́ tọ́lá tí mo fọ́ ọmọ àkànnú kan ti ń gbé ọ̀dọ̀ mi mo wá pè wọlé mo ní ọ wá mo ní ó ṣe mèrè ọ ṣàjẹ́ ó ní bẹ́ẹ̀ ni wá ìtò ṣe ẹgbẹ́ méjèèjì papọ̀ ó ní mo kàn ń ṣe náà ni wá ìtọ́ wá ń ta sáwọn ọmọ tèmi tí mẹ́nu lé ó ní mo kàn ní kí sáré yẹ̀wò wò kẹ́ tó wọlé ni ọ̀dà wá ìtọ́ òkè ń lọ sí inú ẹgbẹ́ nígbà tí n bá wà ráńdì ó ní mo mọ̀ pé wà ráńdì pẹ́ mọ̀ ebẹ́ tẹ kán sọ́sọ́ lèmi mọ́ wálé lọ́sẹ̀ ó lẹ́ẹ̀kan off ní ọjọ́ tẹ̀ mọ́ wálé tó mọ́ wá lọ́dà ńgbò tí lẹ́gbẹ̀ọ́n ọ̀dà ìwọ ọmọ mi ìjọ mi lójú ìyàwó mi mọ fàlẹ́ ọlọ́mọ fi bíríìdì agbára nìyẹn bá ké pé ẹgbà mi mo léwo ní ká ẹgbọ máa fi bíúdì agbára kọ ọmọ kígbe holy ghost fire lóru ìyẹn ni ó mú kó o di <laughs> alágbára mo fún ọkọ ọmọ fi bíúdì agbára sọ́dún pé tí bá ní ọgbà àdúrà tẹ̀lé ọmọ sọ pé wàhálà pọ̀ máa fi bíúdì agbára báyìí so bó ṣe wà nìyẹn. that's how it is. so it eh, now. bye. àjẹ́. a witch. O máa ń gùn lẹ́mẹ̀ẹ́. you do have long life torí pé wọ́n ti fi ẹ̀mí wọn ra èkìsà. because they give their spirit to barracks. gbogbo ọmọ tí bá ń ṣàánú wọn ni wọ́n sọ ọ́ da lákìsà. any merciful child to them they will become the victim of wrong. gbogbo ọmọ tí bá ń ràn wọ́n lọ́wọ́ ni wọ́n dá lóró. ṣùgbọ́n bọ́ bá jẹ́ èmèrè ẹ̀mí wọn kì í gò dalẹ̀. long life. ó ní táìmù tí wọ́n lọ. wá gbọ́ eléyìí ẹ̀jẹ̀ papọ̀ mẹ́ẹ̀jẹ̀ ló ń jẹ́ ẹ̀mí papọ̀ mẹ́ẹ̀mẹ́. kò sí ẹni tó ṣẹgbẹ́ èmèrè bọ́ bá bímọ márùn-ún èmèrè ó wà nú ọmọ márùn-ún. so bọ́ bá wá bímọ márùn-ún èmèrè mẹ́rin ni ọ wà náà márùn tó bí sọ ọmọ pé mọ̀ ń bá ọmọ kan sọ̀rọ̀ lánàá ní sọ ọmọ ni ọ ah. ṣùgbọ́n mo rí pé obìnrin ọ̀bọ̀ fa wàhálà láyé torí pé gbogbo àwọn ọmọ èmèrè ló ń tóòsì èmèrè ò sì gbọdọ̀ fẹ́ mèrè ẹ̀mí wọn ò ní jọgùn sọ ni wọ ọfẹ́ náà wò ọfẹ́ yẹ ara rẹ wò pé kọ́ jayé ayé tó wá fẹ́ jẹ yìí nàrúwà màkàbàyà yóò lẹ́yìn díẹ̀ torí wọ́n dọ̀ dúró wọ́n wàá fayé hàn wọ́n lè má kó fi kọjá lọ torí bó o ti ń bá a lọ o èmèrè ni o ò sì mèrè o ti ń tàka sọ ìtàn fún pé màmá tó ọ èmèrè ni wọn ń bẹ lára rẹ gbàdúrà pé kí iná kó la àgọ́ rẹ kọjá tí iná bá la àgọ́ rẹ kọjá àbámọ́ jẹ̀mọ́ jẹ́ kéésì ogun ni kéèyàn bára rẹ̀ nú ẹgbẹ́ ṣùgbọ́n ogun ni kọ́kọ́ kọ́mọ́ pu o bí wọ́n bá ti bá ń sọ̀rọ̀ ànàmàrú àkàbàrú àmà tó bá ti lóhùn ò lè kú òǹbẹ ogun kan ló borí ẹ tọmọ wa ní ìgbà ní èsì tá a ní okú òtó lóko yìí ọmọ àní problem problem tó ní ni pé wọn máa fèsì ẹ mo wá advice yẹ tó o bá fẹ́ bọ́ ọ bẹ́tà kó o wà very careful. Mm. so ọ gbàdúrà ni tí iná bá la àgọ́ rẹ kọjá Maria Magdalene olórí èmèrè ni ẹ̀mí èmèrè méje tó ẹ̀mí èmèrè méje ní bẹ lára rẹ̀ ẹ̀mí èmèrè méje ìlú méje ní dà láàmú kọ́dọ̀ tó lọ dí jésù lọ́nà ńgbà kan ṣùgbọ́n nígbà tí ọwọ́ jésù tẹ̀ tó yí padà nígbà jésù jáde jésù lọ bá èmi ọlọ́ba ọlọ́ba pé maria níjọ́ kọ́kọ́ jíǹde ọlọ́ba mo ti jíǹde lọ sọ fáwọn èèyàn olówúlò fún sí ọlọ́jù ṣùgbọ́n bá ọba kọ̀ tó òkú ọmọ ẹ̀ òdi ọ̀run inú ẹgbẹ́ tó ń padà sí Mm. ó wúlò ń bẹ̀ àwọn ni wọ́n èkó náà ọ̀run àpáàdì wọ́n ní ọ̀run lọ wọ́n sì ń lọ jìyà lábẹ́ omi ni ọwọ́ abẹ́ta kò di ọlọ́run ọmọ ọlọ́run ọjọ́ tá a fẹ́ gbé láyé ọ̀pọ̀ bọ́ ọ bẹ́ẹ̀ kú tó ní ọlọ́run tọ́ ọ bẹ́ẹ̀ kú tó gba jésù bọ́ ọ bẹ́ẹ̀ kú tó ní ìyípadà tọ́ ọ lọ́ọ́ gbẹgbẹ́ kó o fi lè bá a gbẹ̀san kó o lọ́ọ́ fi ń dáhùn èèyàn lóró tọ́ ọ bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ tó ní jésù ọ̀ọ́lọ́ọ̀bì kan kan ọ̀rọ̀ máa tí mo fẹ́ túlẹ̀ ní òní kì í ṣe pé wọ́n máa dédé tú ọlẹ̀ pé ọ̀dà mo ti tú ọlẹ̀ tó bá jẹ́ pọ̀ di ọkọ rẹ̀ mọ́lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ lọ tú ọkọ ná nígbà nígbà ẹ bá túlẹ̀ tẹ́ bá ní ọmọ lọ ẹni ó dè mọ́lẹ̀ nǹkan. What about the victim of bondage? fẹ́ kọ̀ọ̀kan ní lọ tún ẹni òde náà wọ́n sọ fún wọn ní àwọn tó òde lọ tún wọn náà kọ́ wá padà wá wọ́n ní fọ́n pé ti fẹ́ pa wọ́n náà báyìí ìwọ náà ti bọ́ sí lọ wọ́n fẹ́ pa ọ́ olúwa sì fẹ́ mi náà lórí ọ̀fẹ́ kí n dáwọ́lé ọ ṣùgbọ́n mi náà wá gbé ọkọ̀ ǹdí sàn lọ tún àwọn tó òde mọ́lẹ̀ tó bá ti tún wọn tán kọ́ padà wá kọ́ wá dé njọ́ kẹta gbogbo ojú báyìí ló lé ó ní wọ́n lu òwò jáde lábí omi ni mo ló tún kéèyàn deliverance yẹn tí mo bá ní kí n ṣe deliverance ìfọlọ́jọ́ kọ́ wá bá mi òun ọ̀bọ̀ gbogbo àwọn tí ń bẹ nínú òde wọ́n kàn bá tiwọn lọ ni gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún programu yìí ẹ̀ ní sáláìlẹ̀ ọ̀nà òní dímọ̀ yín ọ̀nà òní dímọ̀ yín ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà ọlọ́run ó yà yín lẹ́nu ọlọ́run ó yà yín lẹ́nu pé nọ́mbà zero eight zero five zero two seven five seven seven nine oh eight two fifty twenty seven fifty seven seventy nine oh eight two fifty twenty seven fifty seven seventy nine fifty twenty seven fifty seven seventy nine oh, tí ìṣòro bá máa wà between twelve to one ẹ rí wọn ẹ join tí network bá wà tí ó bá ti wá sí network àárọ̀ kùtùkùtù aago méje láàárọ̀ la ó ní on the fourth yo everybody must join gbé òróró rẹ dání kó o sì gbé omi rẹ dání aago bá ṣe papọ̀ mọ́ ìpàdé àná lè ṣe ni aago méje sí aago mẹ́wàá àpàdé Elijah ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ ní àárọ̀ lábẹ́ àdúrà rẹ ó gbà o ó ní ẹ̀rí o ó yin ọlọ́run o mo kí gbogbo yín o ẹ̀yin tí ọ̀run lò lọ́nà kan àbí lọ́nà mi fún prógráàmù yìí ọ̀nà òní dímọ̀ yín o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run Jésù ò ní pẹ́ dímọ̀ ẹ máa múra lẹ o anytime ló lè dé o bọ́ bá dé lónìí ìjẹ́ yóò wá bá ọ níbi tó fi ọ sí ọ̀gá gbé ìgbé ayé mímọ́ gbogbo ayé yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ o ọ̀run ni èrè wa o bọ́ọ̀ bá gbádùn ayé tọ̀ lọ́rùn èèyàn lose everything ẹni sọ Jésù ló so gbogbo nu o bá a bí ogún ọmọ a hmm. jáde nu ayé yìí bá a kọ́gọ́rùn lé hmm. a jáde nu ayé yìí bá a gẹgbẹ̀rún mọ́tò a jáde nu ayé yìí oh, bọ́ọ̀ bá ní Jésù ọlọ́run o bọ́ọ̀ bá gbẹ̀mí mímọ́ ò ní Jésù béèrè ìfẹ́ mi mímọ́ àti agbára rẹ̀ kó da iná yí ọká yóò sì dì ọ́ mo ń wé tèmi ká lè sọ nípa tèmi pé mo ṣe wọ́n tí mo lè ṣe i love you all you are blessing in jesus name ẹ máa gbàdúrà fún wa orúkọ mi ni wòlíì òjò láti inú ìjọ àpòsílẹ̀ kristi ṣe èsì mọ́jẹ̀mú àánú ẹ̀yin tẹ́ ń bọ̀ láti èkó lọ́la tẹ́ bá ti dé ìbàdàn ẹ bọ́lẹ̀ ní ìwòrò ẹ bèrè school business philip academy ní ìwòrò tẹ́ bá dé iwájú ilé ìwé yẹn ìyànà kan bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó yà wọlé ẹ máa rí àwọn ọlọ́kadà ẹnìkan gbé eyín dé sí èsì mọ́jẹ̀mú àánú tó wà ní adélúbi god bless you yóò dára fún yín ojú òní tì yín á pàdé lóru tàbí ní àárọ̀ ọ̀la god bless you i love you.